أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا كبر للصلاة سكت هنيئة قبل أن يقرأ فسألته فقال أقول اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد متفق عليه وعن عمر رضي الله عنه أنه كان يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك رواه مسلم بسند منقطع ورواه الدار قطني موصولا وموقوفا ونحوه عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا عن الخمسة عند الخمسة وفيه وكان يقول بعد التكبير أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه الحمد لله وهذه في أفهم واي أمواني أبي الاستفتاح في الصلاة والاستفتاح في الصلاة سنة من سنن الصلاة حتى مكان نبي محمد صلى الله عليه وآله وسلم وكيم أوقات يعني أوقاوا nínú kíkí àti gbogbo nǹkan wọ́n sì kọ́ wa lọ́nà tá a máa gbà kírun débi wípé wọ́n kírun lórí mímbà àwọn tàbí ń wò wọ́n ní bóyá ẹ sọ pé ẹ rí i pé mo ṣe nǹkan kan èyí tèmi kìí serú rẹ̀ tẹ́lẹ̀ níṣẹ́ ni mo ṣe bẹ́ẹ̀ kẹlẹ bá kẹ́kọ̀ọ́ báwo lẹsẹ ṣe máa kírun lọ́dọ̀ mi sọlú kama ọ̀rọ̀ ìtumọ̀ ní sọlù ẹ máa kírun gẹ́gẹ́ bẹ ti rí pé mò ń kírun láti rí pé hadithu sọlú kama ọ̀rọ̀ ìtumọ̀ ní sọlù ọgbàdúmọ púpọ̀ ó sì mẹ́nu hadith ètò ìsèkútù bá pè ìdánilẹ́kọ̀ọ́ ni nípa ọ̀sọ́lẹ̀ ó ṣòro ká tó má mẹ́nuba á sì mà oníkálukú wa iná lọ́mọ tàbí tó gbàdé fìyẹn wa ebi pé tó má dìyàn lójú oorun tó má bìyàn léèrè pé ta ló gbàdé ti sọ lú wa ọ̀dà tó kálukú wa ló lè sọ fa kálukú rẹ̀ Malik bọ̀nà ìfẹ̀wẹ́rẹ̀ radiyallahu anhu. tó nínú. حديث المسيء صلاته eléyìí tí a ti kà dájú arákùnrin tó ṣàtìsẹ nínú ọ̀run rẹ̀ dáhùn bisalòlá àbísọ́là tí wọ́n kọ́ báwọn náà sọ̀rọ̀ ìkírun ẹ̀ríkẹ́ nínú rẹ̀ wọ́n àtọ́ fún wa nípa dùwàáwó alẹ́sẹ̀tà àti tìmọ̀tòfà tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni abẹ́ kí lọ́kàn torí kéèké sọ àwọn ọwọ́ tó wá nù àdìsí yẹn ni kí ni ọ̀ràn yẹn. a sì rí nínú àdìsí Abi Humayd as-Sa'idi radiyallahu anhu fáwọn náà sàlàyé bó ni wọn ànábì Muhammad sallallahu alaihi wasallam ti ṣe rí fún wa. a sì rí pé nínú àdìsí Abi Humayd wọ́n sàlàyé tọ́jú ọ̀ràn yẹn wọ́n tún sàlàyé tí èso ọ̀ràn yẹn. àkọ́kọ́ tó kọ́ sàlàyé fún wa oníbànà bisimilá àti náà tó ti máa ń gbọ́wọ́ sókè níwọ̀n tí wọ́n ti kí ni takbiratul ihram ẹsùn pápá kan nínú àwọn olùmọ̀ẹ́gbọ́ra yẹn ni ṣùgbọ́n jù bóòrù fọkàn á àwọn tó pọ̀ jù náà fọkàn á wọ́n sọ fún kí ni sunna ni. ìyá wa rí tó àwọn olùsìtà nínú hadith àbí fúnmẹ́yì ààrí. ìyá wa lè sọ pé ìgbà tá a ti rí nínú hadith àbí fúnmẹ́yì tó wọ́n dá lórí tó jọ́nà ẹ̀ lásán nínú sàṣùkúdù àwọn olùsìtà ike ń bẹ nínú ohun tó jẹ́ sunna nínú ọ̀run adeke do àwọn ìsìtàn òun adeke kò sínú ọrùn lò fún àti àbíkà àbúkù méjì tó mu wa síbẹ̀ tètè bẹ́ẹ̀ nítorí pé ẹnìkan wí ẹnìkan ò wí yìí ṣe problem tó láti sọ yìí pé àdàmù dalil mu'ayyan la yastalzimu àdàmù madlul mu'ayyan ẹ̀rí kan ò mú nǹkan tá à ń wá wá àdéhùn Abu Humayd kò mú wa kò túmọ̀ sí pé àlòrí nínú àdéhùn sàábẹ́ mi á sì ti mà ike wọn àdárúkọ rẹ̀ nínú àdéhùn yìí kò túmọ̀ sí pé wọ́n sọ ilé ẹ̀ ti gbọ́dọ̀ sí wọn ò sọ dùá ò lè tìta nínú àdéhùn Abu Humayd lápẹjúwe kò túmọ̀ sí pé wọ́n sọ pé ẹ̀ gbọ́dọ̀ sí torí pé alófin tó sọ pé ádámù nàkìlẹ̀ lẹ́yìn tẹ̀ nàkìlẹ̀ ńlẹ́lẹ́ ádámù wọn kò wá nínú ẹ̀rí kò túmọ̀ sí pé ẹ̀rí tí ò wá wá nù rẹ sọ wípé ẹ gbọ́dọ̀ sí torí ẹ̀ a ti mọ̀ wípé dùn àwọn olùsèkà dájúdájú nínú hadith Malik ibn Huwairi a lè rí mẹ́ a lè rí dùn àwọn olùsèkà nínú hadith Malik ibn Huwairi kí lọ́kọ̀. ìdí ni pé dídúró ànábi dúró láti kírun hàn àwọn sàábé ó rò kú ò ó tún borí kalẹ̀ àwọn sàábé sì ń tẹ̀lé tó ó wá ti gbogbo eléyìí ó lò sí bẹ́ẹ̀ ni láti fi kọ́ yín ní ìrun yín báwo lẹ́sìn sí máa kí i sọlú sọmọrọ ẹ̀yìntùmọ́ ni sọlù ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mò ń kírun ẹ sì mọ̀ pé du'a lè tùtà jẹ́jẹ́ là máa ṣe àbáwọn gbóhùn sókè jẹ́jẹ́ là máa ṣe ó túmọ̀ sí pé ìgbà tó ń sọ pé sọlú sọmọrọ ẹ̀yìntùmọ́ ni sọlù ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú tó hàn jù tó ṣe fojú rí nínú tẹ́ẹ̀rùn yàtọ̀ sí ìta ìṣèkínni ní jẹjẹ. ó túmọ̀ sí pé ariko dúró ariko tẹ̀ ariko forí kalẹ̀ ariko jókòó kó o sì ṣe gan lọ́yẹ̀ táwa náà máa ṣe ṣùgbọ́n kò dínà fáàtún ṣèbéèrè nípa nǹkan mi nítorí pé èyí tí wọ́n ṣe níṣẹ́ èyí tí wọ́n hù níwà kò kéésò ni wọ́n sọ ní jẹ́jẹ́ èyí tí wọ́n sọ jẹ́jẹ́ yẹn àwọn ọ̀gbọ́ nígbà tí wọ́n rí jẹ́jẹ́ abúkátà láti wá sí béèrè ike ńgbà tẹ rùkú ò kí lẹ sọ ńbẹ ìgbà tí ẹ forí kalẹ̀ kí lẹ sọ ńbẹ atúndùkẹ nígbà tẹ bẹ̀rẹ̀ ẹrun àmọ́ ń tẹ́ wí ńbẹ tẹ̀kọ́ gbogbo ilé ìbéèrè eléyìí ló bi dùn án onísìtìfìtà ìsìtìfìtà ìsìtìfàá ìsìtìfìtà ìsìtìfàá. أي طلب فتح الصلاة طلب فتح الصلاة استفتاح ìnáà ni pé a fẹ́ tọrọ àti sírùn títọrọ àti sírùn wọlẹ́sẹ̀ ó pàtàkì púpọ̀ torí pé ọ̀sọ̀rọ̀ tó rí mẹ́rin tì í tọ́wá yẹ kí wọ́n kàn wọnú sọ láti báyẹn láì jẹ́ kó fi kankan sí i ọ̀tọ̀ torí ẹ̀ iná ti mú báàbù yìí wá pé báàbù ló ti fẹ́ tà حديث علي بن أبي طالب رضي الله عنه هو نكويلين ولا نبي محمد صلى الله عليه وسلم كان إذا قام إلى الصلاة النبي جاني تسوي تبات يديكم أكير تبات يديكم أكير يعني كنا يبقى ما تكبيرة الإحرام وانا سويك وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي بيتي كل كله تركني انت أدوان عن directly إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين من رواية وأنا أول المسلمين so wàhánà mi náà mùsùlùmí òye ṣùgbọ́n wàhánà awwalu mùsùlùmí àlàyé nípa pé báwo la nàbì sallallahu alaihi wasallam ti jẹ́ awwalu mùsùlùmí táàtì ti mà nígbà nàbì Ibrahim nàbì Nuh nàbì Adam títí òfin dórí ànàbì sallallahu alaihi wasallam kanu jami'an ala al-islam islam ni wọ́n ti فكيف يكون النبي صلى الله عليه وآله وسلم أول المسلمين فكيف يكون النبي صلى الله عليه وسلم أول المسلمين ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون ما فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمين سويني قد كان الناس قبل مبعث النبي صلى الله عليه وآله وسلم فيهم مسلمون وكان فيهم مسلمون قبل مبعث النبي صلى الله عليه وآله وسلم إذا رواية تقول وأنا أول المسلمين استشكلها بعض العلماء أنا يرجو عن ذلك تأويل لنبي وأنا أول المسلمين في هذه الأمة يمين أخوك مسلمين وجاي فإذا لم يكن النبي صلى الله عليه وسلم أول المسلمين في هذه الأمة فمن الذي يكون ذلك tí o bá jọ lọ àkọkọ mùsùlùmí nínú ìjọ yìí táwa ni ó jà kọ́kọ́ mùsùlùmí nínú ìjọ yìí kò sí torí rẹ̀ wáyà yẹn lẹ́yìn eléyìí anabi o tún wá sọ pé allahumma anta al-malik la ilaha illa anta. أنت ربي وأنا عبدك أنت ربي وأنا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت وأصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله بيديك والشر ليس إليك أنا بك وإليك تباركت وتعاليت أستغفرك وأتوب إليك أستغفرك وأتوب إليك إليه oní àdéhùn Ali ibn Abi Talib ètò Imam Muslim tí wọ́n gbé jáde nínú sàhíhì wọn nípa nàbí sallallahu alaihi wasallam máa ń fi àdúrà yìí wọ́n máa fi bẹ̀rẹ̀ ẹ̀rùn wa. tẹ́ bá wo àdúrà yìí ẹ rí i pé ó ṣe àkójọpọ̀ nǹkan púpọ̀ sínú ó sì ṣe àkójọpọ̀ jíjẹ́wọ́ pé èèyàn jámọ̀ kankan fún ọlọ́run ọba wa ó sì ṣe àkójọpọ̀ gbígba ọlọ́run ọba lọ́lọ́run gbígbà lẹ́ni tá a gbọ́dọ̀ sábàwò àríkó gbòǹgà àríkó gbòǹgà torí ẹ lápá kan nínú àwọn kòkò ha ni wọn fi sọ yìí pé láyé ti bíhi nàbí sọlọmọ àlùyò sẹlẹm ilẹ àti ìyá nílẹ lánàá bí wọn fẹ́ kírun òru ẹni máa ń ṣe irú àdúrà yìí yàtọ̀ sí ìgbà tó bá fẹ́ kírun ọ̀sán àìtọ́ fẹ́ kírun ọ̀ràn yẹn kí ló dé tẹ́ fi sọ pé tó bá fẹ́ kírun òru wọ́n sọ pé torí pé náfìlà ni ẹ sì mọ̀ pé náfìlà àwọn èèyàn mi tò lẹ́yìn máa nígbà tí wọ́n ń kí náfìlà jẹ́nẹ́rálì tí èèyàn bá wọ́n ń kí náfìlà wọ́n máa fagùn bó ti ṣe bó ti ṣe lè rọ̀ lọ́rùn kò sí wàhálà mẹ́ tí èèyàn bá ń kí náfìlà tó bá fagùn bó ti ṣe lè rọ̀ lọ́rùn sí kò sí wàhálà mẹ́ yàtọ̀ sí tí èèyàn bá ń kí ọ̀ràn yẹn man amma minkum qawman falyukhaffif ẹni tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn kó ṣe ìrun ní kúkú yẹ nígbà tó bá wá padù àwọn òṣìṣẹ́ tó bá wá gùn báyìí tẹ̀wọ̀n pé ó lè mú kẹ́lò ní ọmọ wà mọ́ kíláàsì má lọ́la tó ń torí ẹ̀ náà sọ pé ìrun náfìlà ní tẹ̀ǹkì ṣùgbọ́n tá a bá padà sí ọ̀rọ̀ tí Àlíyù sọ ó ní káànà nàbí sallallahu alaihi wasallam idha qama ila salati qala tẹ́lá ti dìde láti kírun wọ́n á máa sọ wípé ilẹ̀ sọ́lá ọ̀sọ́lá tó húnná àmà ọ̀kárí gbogbo sọ́lá ànáfìlà wal fariida ọ̀kárí ọ̀ràn yẹn ó tún kárí náfìlà torí rẹ̀ alqawlu fil fariidati kalqawli fil náfìlà fi du'a al-istiftah tàdé ti yí kọ̀ ya ìgbé náfìlà làná lùtùmọ̀ ṣe yàtọ̀ sí irun ara yẹn làákín kí ìmáàmù kó máa ṣe mọ̀rọ̀ hàn kó máa bóun ni àwọn ẹni tó wà lẹ́yìn òun bóun ó sì lè ṣàfara rẹ̀ bóun ó sì ṣe lè ṣàmúmára ọ̀dà jù kó má jẹ́ kó kàn tẹnu lé àdúrà ọ̀dọ́ àyàn wà á gùn gùn gùn gùn gùn gùn kò ní rọ àwọn ẹni tí ń kírun lẹ́yìn rẹ̀ lọ́rùn nítorí pé nínú àǹfààní tó wà nínú ká kírun níjàmáà náà ní kẹ́ni tó wá lónìí kó tún wá lọ́la èsì pé kẹ́ni tó bá ti wá lónìí kọ́ kó tún mọ́ wà mọ́. tọ́ gbogbo àwọn adúlá yìí bẹ kí ló dé sí ìmáàmù Malik rahimahullah náà tó wá sọ ẹgbẹ́ kò sí dùá olùsísà kò sì sí àlìsíhàdà bẹ́ẹ̀ kò sí basmala ẹ̀jẹ̀ ká tún lọ síbi àdéhùn mi òun náà ní àdéhùn Abu Hurairah radiyallahu anhu èyí sí ìmáàmù àti imam muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn wọn lánàá wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam idha kabbara lis-salati ọ̀nà khunay'atan ó ń gbàgbé bá ti Allahu akbar ti bẹ̀rẹ̀ nínú wọn máa ń dákẹ́ díẹ̀ wọn máa ń dákẹ́ díẹ̀ sẹ́mi kọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ sàbí ọlọ́run tẹ̀sà sàwọn ni wọ́n lè jẹ́ sọ̀hábàtà nàbí sallallahu alayhi wa sallam. tó ọlọ́run bá ti rí wa ó ti mọ wa ó ti mọ báwo làwa ti lẹ ó ti mọ báwo la ti pọ̀ ọlọ́run bò fi ní kí ọbẹ̀ nu wa ẹni tí ọ̀jẹ̀ sàbí torí gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti sàlàyé wọ́n ní ọlọ́run bá wu ọkàn gbogbo àwọn èèyàn ọkàn náà sọlọ́ jù ọlọ́run bá yàn lójúṣe rẹ̀ ó tún wá tún ọkàn àwọn èèyàn wò ó rí i pé ọkàn ó tún fẹsẹ̀ àwọn kan wọn jẹ́ sàhábàtà nàbí sallallahu alaihi wa sallam níbi tí wọ́n tọ́ sí wa lọ́lọ́run já wa àpò ọ̀ kọ́nà dàpọ̀ kọ́ sàánú wa torí ẹnìkan tó bá ah! tó bá ń bẹ nínú àwọn sábẹ́ ni a ò lè sílẹ̀ kò pé yé wa bọ́ ọlọ́run bá ti mọ̀ ó sì ti mọ nọ́mbà rẹ̀ ẹ̀ torí pé màá ṣe gudugudu méje jáde mẹ́fà gbogbo tó bá wà láyé gba ẹ bóyá nu àmúná fi kílé yọ̀bá bọ́ sí kọ́lọ́ sànù wa torí ẹ̀ àwọn sàbẹ̀ yẹn ìgbà tí wọ́n kí wọn pẹ̀lú ànábì sọ̀lá àìsílẹ̀ àwọn kì í sọ yẹnu kúrò lórí rẹ̀ ẹnu kí ni ìtòrí kálukú alókùsọ bá ti mọ̀ pé sáwọn lẹ́lẹ́ tó máa ń kálukú léèrè níbi tó ti kírun kí ni ìmáàmù kí lẹ́yìn fáti hà sọ̀rọ̀ káàtì ń kú wùlẹ̀ níraka alákọ̀ọ́kọ́ kẹ́lí máa mú ké wàláhì ní ibò míì lè má mú gàtí gbàgbé tó ń ké lẹ́yìn fàtí àwọn ọ̀la. Àà bàbá yìí máa ń dárò pọ̀. Nígbà tí ọ̀gá tó bá gbàgbé tó ń ké láyé tí wọ́n ń gbọ́ làwọn wà rẹ̀ ti. Wàláhì ti máa tẹ̀lé. So subhanallah tó bá yẹ kí bíi e tiwa wà làwọn sàbẹ̀ rí gbogbo information ta nípa ìsìlámù ibo làbá wa lọ. owó ìtaba tún rántí àtún ti dàrú ẹ̀rí bọ́rọ̀ tá a gbọ́ mi tí wọ́n bá fi wá parí ìjókòó nísìnyí ọ̀sọ̀ níbẹ̀ lómi ó ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n bá tún fẹ́ béèrè pé ẹ sọ báyìí àwọn sọ bẹ́ẹ̀ bá wà lálá ẹ̀rí yóò ti yin lọ́rùn. <laughs> sọ Abu Hurairah ó ní òkè ìtìpá nàbì sallallahu alaihi wasallam tó bá ti sọ wọn máa ń dákẹ́ ẹ wọ́n ń sọ́ọ́dì gbogbo dánàbí nsè sallallahu alaihi wasallam ó wá ní mo wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ẹ dákun dídákẹ́ tẹ̀ máa dákẹ́ kí lẹ̀ máa wù torí pé alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada ọlọ́nìkan ló máa ń tọ́ pamọ́ kì í sì fi máa ń tọ́ pamọ́ mẹ́nìkan dábàá akẹ́ni kan sọ àà ah, ah, ah, ti ń sọ ní ilé ń sọ so èyàn gbọ́dọ̀ béèrè àbò òrera béèrè gbàtà àbò òrera béèrè ànábì kẹ́ ànábì tọ́jà pé kìí ṣe kà sẹ̀yìn tó tọ́jà pa wà ní tí ọmọ kí òrẹ́ tó rí tọ́rọ̀ á ń jẹnu ẹ̀ àtàkùnlá ẹ̀ dàkùn kí ni kí ni tẹ́ ẹ̀ máa wí tí a bá ti ọ̀fẹ́ kárò tó yẹn pé ọ̀fẹ́ kábùkù sẹ́yìn mọ̀ kó túmọ̀ sí pé bóyá bídí àkẹ́ni sọ kò sété sọ tó fi jágbá bùkù lọ́mọ fẹ́ kàn tó ńgbà tí wọ́n bá ti gbìyàn léèrè ìbéèrè tó bá ti di pé oríkọ̀ ọgọ̀ sẹ́ríkò oríkọ̀ ọgọ̀ ló ti túmọ̀ sí pé aflan eléyẹn ọ̀fẹ́ sàlàyé ẹ̀sìn fún yẹn ó sì ní nǹkan kan tí ń ṣe nípa má tó yẹ pé kọ̀fẹ́ kẹ́ ẹ̀ máa tòṣùgbọ́n àti ọ̀fẹ́ sàlàyé ẹ̀sìn fún yà asùnà tèmi náà ń ṣe ní ti dáadáa èmi náà fẹ́ kí wọ́n náà ṣe kí ni wọ́n á fẹ́ gbé pamọ́ sí pé kí ni. torí ẹ̀ bó ti bí anábì sọlá àtúnà léèrè lẹ́ẹ̀kan náà lànà bí dá lóhùn tí wọ́n máa ń sọ pé allahumma ba'id bayni wa wọ́n lọ gbé mi jìnnà sáwọn àtìsẹ́ mi subhanallah ẹ kí wọn lè tún máa gbé mi sí wọn wọn tún wá sàpèjúwe bí wọn ń fẹ́ because tó bá yẹ pé ìtumọ̀ táwa lè gbọ́ yé bọ́rọ̀ yẹn ti hàn ni kò kí ni ìtumọ̀ táwa lè gbọ́ yé bọ́rọ̀ yẹn ti hàn ní pé jẹ́ kí n jìnnà sí àtisé mi kí wọ́n àná gẹ́gẹ́ bí ibùyọ̀ òrùn sí ibùwọ̀ rẹ̀ kìí ṣe dáná bí sọ nìyẹn o ìdáná bí sọlá àṣìlá ń sọ ni pé pàǹparẹ́ kì mẹ́rin má kó tiẹ̀ má dàbí ìgbà tó ṣe pé mi ni mo ní ìtumọ̀ gbígbé jìnnà nu gbọ̀dọ̀ má gbé jìnnà ẹ mọ̀ pé gbogbo ibi tẹ́ ẹ bá gbà ẹ sì padà pàdé jọ̀gbìn dàgbìyà eléyìí lọ alákọ̀ọ́kọ́ wọlé ẹ̀ṣẹ̀ oníkàlùkù wa ní fẹ́ kọ́lọ́ gbogbo náà màwíhà ìtumọ̀ rẹ̀ ní pé kọ́lọ́ ọba wa ṣe kíni ọba wa parẹ́ eléyà fi hàn ẹ́ wípé ọ̀sọ́lẹ́ kulluha dhikrun li rabbil alamin wa du'a ìrántí àtàdúà ìnísọ̀lẹ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dókun òfin léyìí fi bẹ̀rẹ̀ irun rẹ̀ tó bá sọ pé allahumma naqqini min khataayai. كما ينقى الثوب الأبيض من الدنس ọlọ́run fọ mí mọ́ o kúrò nínú àwọn àtìsé mi ẹ̀wọ̀n anábì ọ̀sọ́ pé mi ń dùn ún bí o ọ̀sọ́ pé mi ń dùn ún bí o ọ̀sọ́ pé allahumma ba'id bayni wa bayna khatayaya ẹ sì máa kọ́lọ́ ti sọ pé lè yaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. amádunubuhu faqad ghuffirat Ọlọ́run ti ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un kí ló ṣẹ́kù ní ìsìn al-akhta as-sagha'ir àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ìtura ẹ lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa'ah wọ́n sọ yìí pé àwọn ànábì Ọlọ́run àwọn aránṣẹ́ Ọlọ́run mustahilun alayhimul kaba'ir àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìwọ ni fún wọn wọn ò ní ṣẹ̀ àwọn ni kí ni ma'sumun àwọn ẹni tọ́lọ̀ ti sọ níbi àti sẹ̀sẹ̀ ńláńlá àmọ́ sọ̀rọ̀ rẹ̀ àmọ́ ẹ̀sẹ̀ kéékèèké kéékèèké wọ́n máa tẹ̀ làákín láàyò kọ̀rún àárẹ̀ ìhà ọlọ́run ní fi wọ́n lẹ̀ lórí ẹ̀ tó bá ti lè sẹ̀sẹ̀ kékeré tá ìfẹ́ báyìí ọlọ́run pàkíyèsí rẹ̀ yóò sì tọrọ àforíjì kíá àmọ́ wọ àti nílà àti kékeré ń bẹ àbíòsì tó ẹ wo ابن أم مكتوم وفي قبالة ينفعت عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يذكر أو يذكر فتنفعه الذكرى ولا فاجر استفقه نيبا تي أفجوا أبا أفجوا أريكو فاجروا àbí pàkọ́tọ̀ kọ́ la fọ́jú rí làákín rabbul a'ma ra'a rasulahu sallallahu alaihi wasallam fa'ala dhalik ọba tó dá afọ́jú yẹn tó wù pé kó má lójú ń tiẹ̀ kò kò pé kó má lójú kẹ́lẹ́ bá a máa yẹn jẹ ọlọ́wọ́n bá ń gbé ìjà afọ́jú jà ní kí lọ́ọ́ fájúró sí kí lọ́ọ́ kọ̀pá kọ́ sí sáà bá sọ̀rọ̀ lọ sẹ́yìn ìdíwọ́ kí lọ jáde mẹ́yàwó rẹ sí mọ wá bá wí àwọn mọ wá bára mi rí bẹ́ẹ̀ pé kí lọ lọ gbà ọ̀dà tó bàbá yìí bá mi. so because èèyàn ò lè jẹ́ kó ní sọ̀rọ̀ kó sì máa bára rẹ̀ wí bẹ́ẹ̀. tẹ́lẹ̀ yìí min adillati kawni al-Qur'ani kalam Allah nínú àwọn ẹ̀rí tí ń tọ́ka sí pọ̀rọ̀ ọlọ́run. فلعلك باخع نفسك على آثارهم ìlànà yóò pinnu bí hàdà kùránì ẹsẹ pé ọfẹ gbọyọ òkè ẹfẹ para rẹ rún ọfẹ para rẹ rún nítorí pé wọn gbọrọ rẹ wọn tẹlẹ àbí bẹ́ẹ̀ kọ́ séyìn ọmọ bára rẹ wílé kékeré èèyàn lè bára rẹ wíbẹ o tó báyìí ẹ wo ọwọ́ pé ọfàdúró ọkùn pàkọsí ẹsẹ ni bọt mí náà sọ̀rọ̀ rẹ báyìí náà bí tuntun alukóra mi sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà torí pé ọlọ́run ní fi òjíṣẹ́ rẹ̀ sílẹ̀ lórí ẹ̀ṣẹ̀ kékeré gà torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé gbé mi jìnnà sáwọn àṣìṣe mi gẹ́gẹ́ bó ti ṣe gbé ìbùlà oòrùn jìnnà sí ìbùwọ̀ rẹ̀ wá fọ̀ mí má kúrò nínú àwọn àṣìṣe mi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa fọ aṣọ funfun má kúrò nínú gbogbo ìdọ̀tí àti èrí kí ló dé tí wọ́n fi sọ pásọ funfun tí wọ́n sọ pásọ dúdú because bẹ́ẹ̀ máa kọsọ dúdú kọba mọ kò lè hàn lọọkan ẹni tó pẹ wọ ni wọn mọ kókó yẹ lára wọn bá sì tún dọ̀tí tí wọn ọ̀fọ́ kò lè hàn lọ́ọ̀kan ẹni tó wọ̀ ni wọ́n mọ̀ pé ó wúwo lára ẹ̀ sì ń rún òórùn burúkú kan tó bá ti fẹ́ súnmọ́ ní ọmọ tàbí mẹ́yìn ṣùgbọ́n kò ní hàn sí ọ tó bá hàn sí ọwọ́ náà tàbí mẹ́yìn ṣùgbọ́n aṣọ funfun tí wọ́n bá wọ̀ tó bá tó sọ̀rọ̀ kó o ní fẹ́ súnmọ́ ẹni tó fẹ́ um, um, àbí òye ọ ìyẹn ni pé tó bá ti sọ̀rọ̀ àbí òye ọ dúró níbi tó wà ló pé um, ọ̀rọ̀ tí mo ní kí n gbàgbọ́ sọ náà ni pé subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé aṣọ funfun ó yàtọ̀ sí dúdú sáwọn ẹlẹ́ àbí ọ̀sán yàtọ̀ sóòrù afọ́jú yàtọ̀ sẹ́ni tí ń ríran tó ìyàtọ̀ wà láàrin méjèèjì tọ́ba ìgbà tẹ́sí Islam ó wá tiwa lójú kòkòrò àwọn ọkùnrin ká máa wọṣọ funfun kíkà máa sọ fún un torí pé òun náà lásọ tó ń fi sí wa lára gbẹ̀yìn rẹ̀ kéèyàn máa wọṣọ funfun ọ̀dà làákín قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق gbogbo aṣọ yòókù náà halal yòókù náà tó ti daṣọ pupa tó tó tó ti gbogbo ẹ tó ṣe yóò fún ọkùnrin tó bá wọ sọyún aṣọ làánà lọ́wọ́ ẹyà tó bá gbọ́ fi kọ́lọ̀ mi là gbogbo kọ́lọ̀ ló lè wọ̀ ṣùgbọ́n a fún funfun lọ́lá lórí àwọn aṣọ yòókù yàtọ̀ sáwọn obìnrin aṣọ tó yẹ káwọn máa wọ̀ kú náà aṣọ tó clean tí ò ní ní kọ́lọ̀ méjì bá jẹ́ dúdú bá jẹ́ kọ́lọ̀ míì kó sàtì má jẹ́ aṣọ gbọ́sọ̀ hàn tó bá sì jẹ́ plain kó má jẹ́ aṣọ tí wọ́n máa tí wọ́n máa tẹ̀ yínrínyínrín kó má aṣọ tó yẹ kí sẹ́yìn bá wò yẹn ó tún fẹ́ tún wò eléyìí nígbà tó bá dé inú ilé rẹ lọ́mọ wọ̀nyún wàá gbé aṣọ kan wàá gbélé aṣọ tó ọwọ́ tí ó gbé ọ̀ṣọ́ pamọ́ ìtumọ̀ jalibaabu lọ yẹn ni pé aṣọ tá a fi gbé ọ̀ṣọ́ pamọ́ ẹ̀yìn sì mọ̀ pólísì méjì lọ̀ṣọ́ ọ̀ṣọ́ tí ó wà unremovable àti ọ̀ṣọ́ tó wà removable unremovable ò lára rẹ ọ̀sá lè yọwọ́ sọ́tọ̀ kọ yọ sọ́tọ̀ kọ ìwọ gẹ́gẹ́ fúnra ara rẹ ọ̀ṣọ́ ni ọlọ́run ti fẹ́ kó o ṣe kí ni kó o gbé ọ̀ṣọ́ yẹn pamọ́. ẹlẹ́kejì ọ̀ṣọ́ tó wà removable ó ńlá sọ́tọ̀ wọ̀ ìyẹn ni pé ọwọ́ sọ oge sísàlẹ̀ so nísìn ọwọ́ àpò ọ̀ṣọ́ méjèèjì yẹn pẹ̀lú jẹ̀lbà wàá gbélé rẹ̀ ní àìsàn rẹ̀ bí àná ó nígbà tó ń sọ àyà ìjọ àbùkalẹ̀ àwọn obìnrin mẹdínà wà dàbí ẹbí kíni rẹba wọn dàbí ẹbí ẹyẹ kànákànná ẹyẹ kànákànná máa dúdú ni ṣùgbọ́n ní ọ̀dọ̀ tí wọ́n ń bí láfíríkà ń bí kànákànná tó bá dúdú yóò tún ní funfun lọ́rùn àbí òye wa láwọn kọ́ńtínẹ̀ǹtì míì bùrọ̀ àbùtẹ́ rí yẹn yìí máa dúdú ni tótàlì bẹ́ẹ̀ làwọn obìnrin rí ibẹ̀ yẹn ìlànà tí wọ́n á mú pé tó máa lè wọ dúdú ọ̀dà àbí òye wa tó bá jẹ búlù náà ni kò burú tó bá jẹ brown náà ni kò burú tó bá jẹ yẹlò tọ. sọ oríṣiríṣi yẹlò fa ṣáínì yẹlò àti etí ọ̀ṣáìn tó bá jẹ ṣáìn wọlá ìmọ̀ṣẹ́kẹ́lì àbẹ́ ẹ̀dí báwọn torí ẹ̀ ilé ìjọba oṣù jẹ́ mẹ́rin wọ́n fa aṣọ funfun ṣàpèjúwe nítorí pé aṣọ funfun olóba tètè tú àṣírí ònà máa ń tètè tó àtìrí èrí tètè máa wá fọyàn mọ kéde tí máa ń fọ aṣọ funfun mọ kúrò nínú dọ̀tí olùkó tó bá fọ aṣọ funfun tọwọ́ tiẹ̀ bá tún dọ̀tí bí tọ́wọ́ bá ti ń sa ńkọ́ ó tún sáàmù tó bá jẹ́ dúdú ńkọ́ àìmọ́ yìí kékeré ni kò sí nǹkan kan lára rẹ̀ làákín funfun ìmọ̀ àhàn kéde tí máa ń fọ aṣọ funfun mọ kúrò nínú ìdọ̀tí wasilni min khatayaaya bil maa'i wath-thalji wal barad fọmímá kúrò nínú àwọn àtúnṣe mi pẹ̀lú omi àtomi yìnyín àtomi yìnyín kéékèèké àwọn olùmọ́nìkì ni yàtọ̀ yìnyín omi omi yìnyín kéékèèké omi wọn ni ìyẹn ni pé tí a fọ̀ pẹ̀lú omi oríṣi mẹ́ta yóò mọ dáadáa yóò ní mọ dáadáa yóò pàápàá jùlọ èkíní kejì kẹta àwọn omiẹ ńlọ mọ lónà sì lè kàn kàn mí mà. ìbáyé wa àdéhìí Abu Hurairah nù radiyallahu anhu. tí ẹ bá ti dùn áwòrán tó tó ń ṣe léyìí náà kò sí tó burú bẹ́ẹ̀ nínú rẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n mú bákan náà tó wà àti رحمه الله lọ́sọ̀kọ́ àmì ṣe ó sì wá nínú رواية واوا نتد عمر بن الخطاب رضي الله عنه وني عمر من صيبين سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك رواه مسلم بسند منقطع ورواه الدار قطني موصولا وموقوفا عمر رضي الله عنه فني من سيكي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك وهنا في الدين صدى النبي محمد صلى الله عليه وآله وسلم Ibn al-Qayyim sì sọ nínú tírà rẹ̀ Zadul Ma'ad ó ní tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní pé Umar máa wí bẹ́ẹ̀ ní àyè sáà nàbì sallallahu alaihi wasallam ti máa ń ṣe lè má mú fáwọn ìgbà tí Umar jẹ khalifa efi ń kírun yóò sì máa wí láyé sáà nàbì dúró sí yìí máa gbóhùn sókè pẹ̀lú wíwí rẹ̀ ńgbà mí ń ṣe bẹ́ẹ̀ láti fi kọ́ àwọn èèyàn eléyìí túmọ̀ sí pé kèésì ọmọ Umar máa ń sọ bẹ́ẹ̀ kò náà gbọ́ ẹnu anabi sọ̀rọ̀ sallallahu sẹ́lẹ̀ wasallam eléyìí ló mú kí imam ahmed rahimahullah kó sọ yìí pé ama ana fa adhabu ila ma ya an Umar èmi o ntí mo sàlẹ́sà ni eléyìí tó wá látọ̀dọ̀ Umar fi subhanaka Allahumma wa bihamdik wa tabarakasmuk wa ta'ala jadduk. ولا إله غيره torí àwọn oníbíyẹn bá wí bẹ́ẹ̀ lórí irun nítòsí yẹn kò lọ tà so eléyìí ìmáàmù ahmed tún sọ kí lọ́ọ́ fà tó ń fi sálẹ́ sà oníkìtẹ́ bá wò bẹ́ẹ̀ ẹ̀rí pé tẹ̀síbíhì wà ń bẹ̀ tahmid tún wà ń bẹ̀ bákan náà tahlil tún wà ń bẹ̀ tẹ̀kbír tún wà ń bẹ̀ àwọn gbọ́dọ̀ mẹ́rin káàdì mùsùlùmí àti náà sọ pé xeyiru mi àdùnìyà wọ́n máa fi hà pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar yàtọ̀ sí àwọn yòókù tẹ̀ káàdì àwọn òsàkójọpọ̀ àwọn gbólóyìn eléyìí bó ti ṣe kúrú ó ṣe àkójọpọ̀ àwọn gbólóyìn yẹn subhanallah inú subhanakallahumma walhamdulillah inú wa bihamdihi. بكنا الله أكبر تعالى جدا ولا إله إلا الله قلناني ولا إله غيره ثواني نقل عن ثالثة لكن إمام مسلم وقبي ذلك إنه صحيح مسلم وإن بعض من أسانتو تبقي لعنة تنظر إلى أسلم في سنة القطاع تبقى توزن سند الحديث

nípa àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn àdìsí ń bẹ tó ṣe gbé imam Muslim ó mú wá nínú síra rẹ̀ ala sabil al-mutaba'a la ala sabil at-ta'sil ó mú wá ní láti fi jẹ́rìí gbé àwọn àdìsí tó jẹ́ àwọn garagan lọ́gbà lérò torí ẹ̀ àwọn àdìsí tó mú wá ala sabil al ó ṣeé ṣe káwọn kan ló wọn kọjá pọ̀rọ̀ ń bẹ lórí wọn. sòṣùgbọ́n ìgbà tí ò ti mú wa aláṣẹbí lè tàṣe kò sí problem ẹni tó bá sì ní sọ hey muslim nínú yín ìlọrin yẹn lè yé. tẹ́lá o sọ hey muslim ẹ̀rí pé lẹ́yìn ìgbà tó bá mú àdéhìí wa ó lè mú àdéhìí kan wá ní ìsìnkú ní àdéhìí nọmba one. hadith number one a rí pé under hadith number one ó lè kó amádìsí bíi mẹ́fà wá hadith bíi mẹ́fà yẹn tí number one náà sì kọ one one so one one ìlànà tó fàáyì tó gbà lérò pẹ̀lú kìtàbù lẹ́yìn rẹ̀ yóò mú one two wá lẹ́yìn rẹ̀ yóò mú one three one four one five iye àdìsí tó bá ní nípa tọ́pìkì yẹn yóò mú wá gbogbo wọn rìflẹ́tì one ǹjẹ́ ìjọsìfáì sí sọ̀hìn ní muslim àbí èsì sọ̀hìn ó ní àbí number one one one lẹ́fì justify thirty one two one three one four one five òmùwà àlàsẹ̀bí ilẹ̀ mùtàbà wọ́n ń jẹ́rìí gbé àdéhùn alákọ̀ọ́kọ́ mi. ẹ tún wá rí i pé one two one three one four one five ẹ rí i pé gbogbo wọn náà generally sahih làwọn náà. èyí tí wọ́n ti ní kíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bolo ti sọ ṣé one one ni no one four àtẹlẹ̀ fọ́ ó lè wà ó rò pé yé wa eléyìí ọjẹ́ sahih Imam Muslim torí al-Imam ad-Daraqutni tí wọ́n lọ gba àdìsí wa bi sanadin mawsulin mawquf a ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí kó olùmọ̀ àgbà ni nípa ilmul hadith. al-Imam ad-Daraqutni yìí ó kọ ìsì fún Imam Muslim gbogbo orú àwọn àdìsí tí Muslim mú ara tòbí ni mùtábà àtọ́rọ̀ ọ̀bẹ lórí rẹ̀ ló kó lọ́wọ́ kọ ìsì fún Imam Muslim tẹbi sọ yìí làkè kí lè lé ìwádìí nù ẹ ẹsùn àti muslim ti kú kí dárò kò ní tó dé dípò pé ìmọ̀ muslim ó tún á dà torí ọ̀kan nínú àwọn olùmọ̀ sheikh rabi' al-madkhali àwọn akọ̀tìrà kan bẹ́yìn náà ìmàmẹ́yìn muslim wọ́dà àwọn fẹ́ parí ìdàrà so bẹ́ẹ̀ àwọn àtàlàyé ìwà àwọn ọ̀rọ̀ tá a sọ yìí wípé àwọn náà kọ́rọ̀ àwọn olùmọ̀jọ ọ̀sọ̀dìtìrà pé gbogbo etí dárúkú ní òótọ́ ni òótọ́ ni kò sì sí nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ mùsùlùmí ò mú wá àlàyé ní ọ̀sọ́nà ṣùgbọ́n mú wá ní àlàyé ní mọ́tàbà. tùrọ̀ ẹlòmíín náà tuntun á dé sára tó fèsì pé mùsùlùmí bóòlù ti má ti di sẹ́kọ̀lá albáyé pé àwọn bóòlù ti mú gbogbo ẹ̀ wọ abẹ́ etí dárúkú ní tuntun sí tuntun bẹ́ẹ̀ sẹ̀tì mọ̀ fún àti fèsì tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. torí ẹ̀ etí imam ahmed salisa yìí àwọn wò pé ló dáa ju torí kó kúrú ó kúrú kò ní jẹ́ ká bá àsìkò tó pọ̀ jẹ́ níbi à ń ṣe àdúrà tó sí ọ̀ sọ àwọn fún lọ́la gbogbo eléyìí báyìí àwọn olùmọ̀sọ yìí pé àwọn nǹkan tó bá wá látọ̀dọ̀ anábìsọ̀ lọ́wọ́ àdúṣẹ́lẹ̀ tí gbogbo ẹ bá fẹsẹ̀ rìn nípa ọ̀nà tá a máa gbà tẹ̀sìn kan gẹ́gẹ́ bí àtàhíyàtù la ó wá lóríṣiríṣi gẹ́gẹ́ bí bá ń ṣe ń pèrún ó wá lóríṣiríṣi gẹ́gẹ́ bí bá ń ṣe ń ṣe kọ́ọ̀mà ó wá lóríṣiríṣi gbogbo ẹ̀ ló ti tẹ̀sẹ̀ rìn wọ́n ní sheikh islam ibn tèmíyà ń sọ ọ́nà mọ̀júmọ́ ìfọ̀tọ́ àpò ní tó bá ti lẹ́yìn lónìí tó bá tún ti jọ́ mi kẹ́tù sí mi tó jọ́ mi kẹ́tù sí mi nínú gbogbo ìtọ́ wà yẹn so that ẹ fi ní jẹ́ pé ẹ mú kan ẹ fi kan lẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé dùn áwọ̀ lè fìtà gbogbo ìtọ́ bá rọ ọlọ́run kó sé kò sí wàhálà lẹ̀ gbogbo ìtọ́ bá rọ ọlọ́run nínú dùn áwọ̀ lè á ń tẹ̀ kò sé kò sáà tí fi irun rẹ sílẹ̀ láì jẹ́ kó sé dùn áwọ̀ lè wọ́n ní riwaya kan tó wá láti ọ̀dọ̀ Abi Sa'id al-Khudri tó jẹ́ pé òun náà subhanaka Allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk eléyìí tó jẹ́ ẹ̀rí fún ọ̀rọ̀ Umar wípé ọ̀rọ̀ anábì kìí sọ̀rọ̀ Umar ẹ ti ti mà ìgbésàdì kan máa wá lọ́dọ̀ sábẹ́ kan tírú rẹ̀ tún wá lọ́dọ̀ sábẹ́ mi àwọn àpèjẹ lẹ́ẹ̀kejì ní kíni ṣáàhìd fún talakọ̀kọ̀ yẹn kí ń jẹ́rìí gbé talakọ̀kọ̀ ni yóò tún fún talakọ̀kọ̀ yẹn lágbára ṣùgbọ́n o àlékún mọ́tò wa wà nínú rìwáyà ti Abu Sa'id àwọn ni lẹ́yìn tánàbí sallallahu alaihi wasallam àti Allahu akbar tí wọ́n ti ṣe àdúrà yẹn wọ́n máa ń sọ pé a'udhu billahi as-sami'il 'alim minash shaytanir rajim tẹ̀lé ẹ̀rí níta àkókò àti nínú òun yẹn ibi kó tó bẹ̀rẹ̀ sí ní ké Fatiha wàá ti kí ni al-isti'adha ẹ̀sùn sàlàyé nù dánilẹ́kọ̀ọ́ kan wípé ṣe isti'adha yẹn gbogbo rákà láti máa ṣe àbí rákà alákọ̀ọ́kọ́ nìkan bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ewu la sàlẹ́sà tába ti wí ní alákọ̀ọ́kọ́ ti tó tọ́ a'udhu billahi as-sami'il 'alim majority ìsìnàdà tó wá nínú súnà gẹ́gẹ́ bí báyìí ló ti wá ṣùgbọ́n àwọn olùgbé lẹ́yìn mi lè ṣe kọ́ ọ̀rọ̀ jìn yẹn wọ́n ní kò wá bẹ́ẹ̀ nínú súnà ṣùgbọ́n wọ́n gbọ́ yìí látara alukur'an fẹ̀yìdà kọ́rọ́kọ̀ alukur'an fẹ̀sẹ̀rẹ̀ bìláyì nínú ṣèkọ́ ọ̀rọ̀ jìn fi àwọn olùgbé lẹ́yìn من الشيطان وده تطبيقا عمليا لما جاء في القرآن شوفوا السنة ومن سبع أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من الشيطان الرجيم wípé mustadi ọlọ́run ọba o ọba olùgbọ́ ọba olùmọ̀ nítorí pé tí kìí bá gbọ́ kò dájú pé yóò lè dáàbò bò torí ẹ̀ tí ọ̀rẹ́ tó dúró síwájú èrè nítorí pé wọn ò létí tí wọn máa fi gbọ́rọ̀ wọ́n kàn ṣe tí gbàgàdàgbàgàdà síbẹ̀ fèrè níbi ewé kókò gbogbo nítorí máa ń sọ sọ́gbọ́ ọ̀gbọ́ rẹ̀ sí ọ̀ ìwọ tó ń sin ọ̀sà sí ọ̀ ìwọ tó ń pòkù torí pé wọn ò lè gbọ́ ọlọ́wọ́n bá sáwà ń sáàdì àtìsẹ́mì ọ̀bọ̀ olùgbọ́ rẹ̀ torí rẹ̀ sísáàdì tó sáàdì kò ní gbòkó lọ ọlọ́wọ́n bá gbọ́ yóò ti ṣe ìtọ́ ọ̀fẹ́ fún a'udhu billahi as-sami' al-'alim al-'alim olùmọ̀ọ́ni tí o bá mọ̀ kò lè dáàbò bọ̀ ọmọ ibi tó o wà ó fi lọ́ọ́ dáṣe kan ni wà ẹ sì mọ̀ pé innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum èso àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣẹ̀tọ́n àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ń rí ọ wọ́n ń rí gbọ̀nà sẹ́yìn ò rí wọn ọlọ́run mọ̀ ibi tó wà bí ọmọ ọlọ́run sì mọ̀ wọn náà bí ọmọ torí ẹ̀yin pàtó bá wá sáàdì ọlọ́run bá ti gbọ́ ọlọ́run bó olùmọ̀ ọ̀dà àdúgbò olùsọ. mina shaytanir rajim ọ̀hún wá ìsáàdì jìnnà sí ash-shaytan ash-shaytan ar-rajim kẹsì ash-shaytan torí kò sí ti ń jẹ ash-shaytan kọ̀ọ̀rọ̀ sí wọn wa àbí sátán ash-shaytan. mọ̀hán arọ́jìn ẹni tí a máa sọ lóko òkú làánà òkú òkú òkú lóòótọ́ báyìí pé àṣìkọ́n bá yọjú tọ́lọ̀ ń bá ti fún àwọn èèyàn lágbára lórí ẹ̀ pé pa ọparí fún jọ ayé wa àmọ́ náà bọ̀ ọlọ́run fẹ́ kọ́dára lọ kó náà kọ́ máa ti àwọn èèyàn lọ́nà lọ́bẹ̀ títí táwọn máa ní ìwọ náà. arrajim ni ẹni tá a máa ń sọ lóko min hamzihi ay min jununihi ọ̀sádìwọ́ lọ́wọ́ níbi ìsínwín àṣẹ̀kọ́n ìyẹn ni pé kọ́mọ̀jẹ̀ ń sínwín kọ́mọ̀sínwín kọlù mí. sọmi níbi ìsínwín rẹ̀ wọnẹfìhì àyẹwòkébìrìhì àti gbéraga rẹ̀ sọmi làmì níbi gbéraga rẹ̀ àgbèrè rẹ̀ wọnẹfìhì àyẹwòṣẹrìhì àtòrin rẹ̀ tí máa kọ tí máa fi fà wọnyà mẹjọ orí ewu kété mi létí o. eléyìí báyìí ọjẹ ìdáná bisimilá àtúnlá máa ń sọ fún tó abẹ́rẹ́ sí ní kó bisimilá ìrọ̀hánà wáhí. eléyìí ó fi hàn wá kíkẹ́ dùn áwọn ìpìtà mashiru olùfọ̀sọ́dà balùsùnà tún lè sùnà níhà òfin kírun pé bisimilá ìrọ̀hánà wàhíì eléyìí ó fi hàn wá kíkẹ́ dùá ò lè tẹ̀tà مشروع في الصلاة بل سنة من سننها وفيني اسم بأن سنة الصلاة ولا فرق في ذلك بين الفريضة والنافلة kò sí ìyàtọ̀ láàrin ọ̀ràn yẹn àti náà fìlà gbogbo ìta máa ń kinu méjèèjì láti ṣe kíni dùn áwòl kama annahu la bẹ́ẹ̀ farqa bayna al-imam wal-ma'mum kò sí ìyàtọ̀ láàrin imam àtẹ̀ntì ń bẹ lẹ́yìn imam atenti n be leyin imam alukólu yẹ yastaftih gbogbo alásàdúrà bẹ̀rẹ̀ ni. wala farqa bayna al-masbuq wa ghayrihi kò sí ìyàtọ̀ láàrin ẹni tó pẹ́ dé àtẹni tí ò pẹ́ dé. ẹni tó bá tó bẹ̀rẹ̀ ẹ̀rọ pẹ̀lú imam yóò ṣe kí ni dùwà olùsèpítà ẹni tó dé rákà kejì tó bá ti ọlọ́wọ́ àpò kí ló náà ṣe dùwà olùsèpítà kí ló dé ṣé a'udhu billahi yóò wá síwájú dùwà olùsèpítà ni àbí lẹ́yìn dùwà olùsèpítà ká tó bẹ̀rẹ̀ sí ní kí ó lẹ́yìn sèpítà ká bẹ̀rẹ̀ sí ní kí ó torí al-isti'adha ní í pẹ̀lú kíké al bákan náà ìwọ dé ní rákà ẹlẹ́ẹ̀kejì ìmáàmù sì ké fáti àtàwọn ti wọnú súrà ó sì hàn sí ọ nínú súrà yẹn pé kò ju rákà kò ju àyà méjì lọ tún èrò kú ọ títú bá ti sẹ Allahu akbar kó bẹ̀rẹ̀ sí ní ti dùn áwọn ìsìkítà ni àbí kó ti Allahu akbar a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kó ké fáti hà èwo ló ṣe wàá ké fáti hà wàá kí fàtẹ wàá fi dùn àwọn olùsèpítà sílẹ̀ mẹ nígbà tó bá wá dìde tó bá fẹ́ san àbí tó bá fẹ́ pé irun rẹ̀ rákà kan tí ó bọmọ ọlọrin yẹn ṣé wàá ti dùn àwọn olùsèpítà mbẹ rárá o ó ti lọ. màá bá dá bàtà nítorí ti lọ ti lọ tó eléyìí jẹ bó ṣe jẹ ẹnìkan á ní kí ló dé tẹ́bá sọ pé màmú yóò ṣe dùá lè sèftà yóò wá ṣe dùá lè sèftà yóò wá dákẹ́ yóò máa tẹ́tí gbọ́ imam kò ní ṣe kankan mọ́ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni dùá lè sèftà ó ní ṣe pẹ̀lú kó abẹ́rẹ́ ẹ̀rún kì í ṣe kó ní ṣe pẹ̀lú páàkì àbí òye wa ó ní ṣe pẹ̀lú páàkì sí ìrun kò sì ní ṣe pẹ̀lú pé àfẹ́kàkí o. imam Malik rahimahullah tí wọ́n sọ ṣe bẹ́ẹ̀ àní أتى بيريرو أتلوكني الحمد لله رب العالمين nínú ẹ̀rí wọn onílàdé ti tó kan ìdáhùn àtàlàyé rẹ̀ níjókòó àmì wọn ló wá látọ̀dọ̀ àìsàn rọ̀bì allahu anha qalat كان رسول الله صلى الله عليه وآله وسلم يستفتح الصلاة بالتكبير كان بما يسير وقالوا الله أكبر والقراءة أتكي كيولاتنا الله أكبر الحمد لله رب العالمين والقراءة بالحمد لله رب العالمين abẹ́rẹ́ kó kílíà tó eléyìí ní jáìsà sọ àpò ìsìfẹ́lẹ̀ yẹn ńgbà mí. a rí i pé ní bíbà ẹ̀ lọ́wọ́ àlùfíìsà súnà ọ̀hún eléyìí ti sìn bùkátà sí gbogbo àkàmójútó. a gbọ́dọ̀ fi ń tọ́ wá látọ̀dọ̀ àná bisimilá súnà ọ̀hún àrí a gbọ́dọ̀ gbìyànjú láti dọ́kan nínú ẹni tó máa ṣe ẹ̀hìyá án lẹ́sọ̀n káwọn ṣe bẹ́ẹ̀ láti fi ta súnà jù. ilé ìjẹ̀bi tá a dúró sí lónìí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ lórí àti máa ní ìbámu pẹ̀lú bí títí ń fẹ́ kó ràn wá lọ́wọ́ láti jẹ́ ọ̀kan lẹ́yìn tí ó máa pa ìlànà ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run bá wá ti gbogbo ní táwọn àti nítorí díẹ̀ kó wá lórí láyé kó wá lórí lọ́la wa ni yóò máa ṣe dùn áwòlù tó ta masha allah ìbéèrè yẹn kí ẹ máa ṣe béèrè yẹn bẹ́ẹ̀ ni wọ́n sú ọ̀pọ̀lọpọ̀ lójú ní sùn mo kí rákà mẹ́wàá kí wítìrì ó ti kọkànlá ṣé gbogbo rákà méjì méjì màmá ṣe dùn áwọn olùfìdá nfẹ kí rákà mẹ́rin kọbílọ gbòòrò rákà méjì méjì ní ma sálámà títí máa ti kí méjì alákọ̀ọ́kọ́ tí wàá ti bẹ̀rẹ̀ méjì ìdìgbà yìí màá tún ṣe dùn áwọn olùfìdá àbí wọn fẹ́ kí sọlá tó wẹtọ rákà mẹ́ta òṣìṣẹ́ ya méjì lọ́tọ̀ kí n tó mú kàn wá lọ́tọ̀ nígbà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ méjì tí mo ti do alùpùpù tí mo sálámà nígbà tí mo bá bẹ̀rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta náà mo ti do alùpùpù àbí báwo alhamdulilayi ó ti tó kó o ti do alùpùpù níta lákòókò àwọn yòókù ọkàn wọn bẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ Allahu bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin ti tó nítorí pé àtẹ́bẹ̀rún. لا يفرض بحكم انت انت لومي àìfún ní ìdájọ́ tí ó dàdúró àìfún ní ìdájọ́ tí ó dàdúró ìdájọ́ rẹ̀ náà ní sọlá yẹn nígbà tó ti ṣe dùhálù kìtà lálàkọ̀ọ̀kọ̀ tuntun bí sọlá tó tarawih ní Ramadan tó bá ti ṣe dùhálù kìtà ní rákà méjì alákọ̀ọ́kọ́ yẹn ó o kò ní àwọn Yọ̀ọ́

níta nílò ń bẹ̀rẹ̀ túmọ̀ ní kìí ṣe gbólò nítorí pé ànábì ọtọ́ sùn nǹkan sọ pé àánà awọ́lu mùsùlùmí ṣùgbọ́n àwọn awọ́lu mùsùlùmí báwo ọjọ́ ìbò ti jẹ ẹjọ́ báyìí máa nù lérò kó ọ kí ni ó sè kí ni ó sè àsọ pé kí lè má nù gbọ́ tó rò kó ọ. orí pé àyè lè gbọ́ láti ṣe dùwà olùsèkà kó tó ké fàtíà ọ̀kan ló lè gbà fàtíà ló ti wá pé ọba lérò kò sí tó ti Allahu Akbar Allahu Akbar eléyìí lọ́wọ́ náà mójútó Allahu Akbar Allahu

tí pàtàkì ẹsẹ̀ ẹ̀kọ́ pààyàn ọ̀pá máa nà rò ẹ̀sìn ọ̀fẹ́ràkà ó ní nínà rò ó ní títẹ̀ ó tún ní fíforí kalẹ̀ ọ̀pá tí wáá ẹ máa sọ fẹ́ràkà èdè tíṣẹ̀rí àmúhànù. ẹ̀yọ̀kan lọ́ba báwò èwo lọ́ba kò ní dákẹ́ tá a lọ́kọ́ dákẹ́ kò lé kankan nítorí pé ìmáàmù ti gbé látàkàn ni wọ́n bá ìmáàmù ti ṣe àdáyà parí ìrìn ọ̀gbọ́dọ̀ jókòó kó gbẹ́nu lọ ó ṣe àdáyà rẹ̀ bí ọ̀ṣà àdàtà ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tó bá ti débẹ̀ wà dákẹ́ ó lé nǹkan kan fún un kọ́dà náà la fi sọ pé ó lè kí òun mọ́gírì pẹ̀lú àtayá mẹ́rin tí ìrùn rẹ̀ ò sì bàjẹ́ tó sì lé fún un tó ní ti sùjúdù sáwò bí kéèyàn bá ìmọ̀ nígbà tí tàtàyà alákọ̀ọ́kọ́ wọn náà tó kọ́ ọba tàtàyà ìrọ̀ àti tànàbìsọ̀lá àdìsọ́lẹ̀ tí ìmáàmù Abu Dawud gbà wà àtàwọn míì. ìdá àtẹ̀tùm wọn náà kún sojúdùn fàṣjúd tẹ́ ẹ bá wa ń bí kalẹ̀ ẹ̀yin náà kalẹ̀ wọ́n lẹ́yìn tí a ó dúró ṣe ṣùgbọ́n ìwọ́dọ̀ kákùn kankan tó ọba yìí ẹ máa jókòó lọ tàtáyà ẹ tàtáyà ti parí nù lọ́bẹ̀ ẹ̀ wọ́n ti tàtáyà méjì nù bákà kan ló tẹ̀sẹ̀ bá ìgbà tí màá bá sálámà wàá ti di wàá mú rákà kan wá rákà kan tó mú àyìn rákà kejì jẹ wàá jókòó wà tàtáyà ìrò ti rákà méjì báyìí ó dàtáyà mélòó báyìí ló ti ṣe mẹ́ta wàá tó láti mú rákà kẹta wá bá kí rákà kẹta tán wàá tó jókòó mi ó di mélòó ó di eléyìí làtáyà tó lè pọ̀ jù nù ẹ̀ ọ̀kan síbẹ̀síbẹ̀ kò ní ṣe sùjúdù sáwà náà àrí kò sọ. Wájú láti ìrun lè máàmù yẹn parí ìrun lè máàmù yẹn parí kìí ṣe ìrun tiẹ̀ débi kó a sọ pé tó bá yẹ kó rákà méjì péré ni wọ́n bá rákà kẹrin sì ni ìmáàmù ló ti ló ti ya só yẹn méjì ni fún ọ ẹlẹ́ẹ̀kejì ni fún ọ ẹlẹ́ẹ̀kẹrin ni fún ìmáàmù ìrun lè máàmù lọ parí nígbà tó bá kí rákà yẹn parí wà sálámà torí káwọn jẹ̀mọ́ náà lè sálámà kálukọ́ máa lọ lọ rẹ̀ wọ́n ti sọ àpè wọn. torí ẹ̀ máa tí màmú ti ké pátì àwọn ti ké àná ni wọ́n gbọ́dọ̀ rìpítì pátì àná. lábẹ́ báwo wò kwesịrị béèrè torí tẹ́ sẹ́yìn bá. àgbà ni lẹ́yìn mi ti pẹ̀lú. kí ni ìbéèrè rẹ sí mi. ṣé wọ́n fà sí pé èèyàn bá ẹgbẹ́ ọ̀dọ̀ ẹ̀sìn lọ lẹ́yìn ìgbà tí téèyàn bá wà bẹ́ẹ̀ tí wọ́n mú ṣe ni àbí téèyàn bá dé téèyàn bá ṣe tó. àlẹ́ yẹn tó bá pàdé ìsìn yẹn ló béèrè ipe ìgbà náà lọ pé tẹ́yà bá bá tẹ̀síwọ́rọ́ sílẹ̀ fáwọn pẹ̀lú ìmá ogójì ọjọ́ àwọn ọ̀run fún láwọn àgbéga àgbéga báyìí. tẹ̀síwọ́rọ́ sílẹ̀ fáwọn tó ọba bá ìtumọ̀ rẹ̀ bọ́ wà ń bẹ̀ nígbà sílẹ̀ máa mú sí ọlọ́wọ́ àpọ́ọ̀rù wọn náà sí. èsì pé ìmáàmù ti ké báṣẹ àkótó dé èsì kó bẹ̀rẹ̀ sí sùlẹ́yìn náà Abu Hurairah rahimahullah radiyallahu anhu nínú Muwatta Malik ó ní man fatathu al-Fatiha faqad fatahu khayrun kathir kíkí fati àbáfilẹ̀ kọjá rẹ̀ nùnú kan orí ńlá ti bọ́ mọ́ lọ ìyẹn ni kíkó sojú kòkòrò kọ wà mẹ́rin àwọn bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn mùsùlùmí náà nìyí báyìí kálukú ti ma àbúkú tó yẹ ìrànwọ́ ni wọ́n ní wàá mú kíláàsì ẹ̀sìn báyà wọ́n mú wọn lẹ̀ yìí ẹsì mẹgbẹnu súnà ní bisimilá àṣẹlẹ wàlẹ yẹzẹ lọrọdì lọsọ sọlẹ mẹni sábọrọ sọlẹ lópin ìwà tó máa ń retí sọlẹ wọn máa kọ ládàá kó n ti kí sọlá ti wọn kí wọn ló dé tó gbé wájú kí wọn ti gbé irun kó tó máa bọ àbẹ́rẹ́ nǹkan mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ní ìgbà tí ẹ̀ wà sọ pé kò sí nǹkan kan kò sí nǹkan kan kéde ló lè máa di ọlọ́run kírun kò sí nǹkan kan nígbà tó máa kírun gan tẹgbẹtìrẹgbẹ tẹgbẹrẹgbẹ bí one hour ago ni wọn ti tẹmọ wa bọ àwọn òbí lẹ́yìn lè ṣètò ọ̀rọ̀ àwọn èèyàn fi mustapha ni wọn ti rí wọn fi ọrùn wọn wọn fi ń ta ìlú èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ ṣeré òkè yẹn ti tẹ máa dé mẹsàlásì kí ló ń tó nǹkan mú kun ẹ̀rí gbogbo sẹ mẹkò dáǹsì sẹ kápẹńtà ẹnjìnírìn ẹnjìnírìn kan sáyẹnsì gbogbo ìdáǹsì gbogbo àwọn kan yẹn ó di mùsíbà fún aláyé àti lọ́rùn torí ẹ ẹ ti mà nínú tó fẹ́ hàn jù ní ìsìn fáwọn èèyàn fi ń sin náà wọ́n fi ń jẹ́ mùsùlùmí ní kíni àṣọlá àṣọlá ti náà ló sì tún fi ń ráàlì àti aláǹfààní tó hànú fẹ̀mí rẹ̀ kò túmọ̀ sí kọ́ lọ sódà mu o láàkín kò tóore púpọ̀ nù gbèsè ayé rẹ̀ eléyìí dàgbò sí i.

àwọn tó wá jẹ́ máa mú tí wọn ò bá tí wọn ò bá ẹ̀ kọ̀ǹpìlìtì ìlú yẹn ṣé wọ́n bá ṣe ṣùjúbù sáwù yẹn ni àbí lẹ́yìn. àwọn ah, ṣe wọ́n ṣe ṣùjúbù sáwù àmọ́ lẹ́yìn ìgbà táwọn náà bá sálámù. lẹ́yìn ìgbà tó bá pè wọ́n. lẹ́yìn ìgbà táwọn bá pè wọ́n. tí ìmáàmù bá forí kalẹ̀ kọ̀bìlì kó tó di kọ́ sálámù gbogbo wa má bàa forí kalẹ̀. sọ̀wọ́ ìrùn tiẹ̀ náà ti pé àdéhùn ti p àmọ́ tó bá yẹ pé lẹ́yìn sí sálámà ni ó dìgbà tí àwa bá pè ọ̀rọ̀ tiwa ni tí ọ̀bá rùn pé kó tó di pé yóò ṣe sùjúdù sáwẹ̀ náà. ẹ̀rọ kí tó bá kíkọ̀ bìlì kò síbi tí wọn náà fẹ́ sá lọ. ìdókòwò rẹ ti kí máa mọ sálámà yẹn lọ tó wàá jókòó fún kò sí tọ́kàn ọgbọ́n ló tẹ̀lé náà. mo witness situation kan tí imam ọ̀hún kírun lọ ní ìgbà tí wọ́n fẹ́ fà á yẹn imam eh, ó ṣe mistake but kò mọ̀ pé òun ṣe mistake àwọn máa ń wá pa kíyèsí ẹ̀ tí ó wá wá kan tí ìṣẹ́lẹ̀ ń bẹ̀ kò ní sọ pé nǹkan báyìí ló ṣe tó ń ṣe mistake ó wá béèrè pé kí ni mistake tó ń ṣe ó wá sọ fún ó wá ó wá ṣe ojú ìṣàwọ̀ but kò tí ì parí ẹ̀rù nígbà tó fi di pé irú mistake ló ń ṣe tó wá confused. wọ́n náà ti wà ní ọjọ́ ẹ̀ nípa ìwọlé bá wọ́n wọlé bá òkùnkùn tó hàn lọ padà jọ ìwà bọ́ jọ ìwà. àkọ́kọ́ tó bá jẹ́ pé ìmáàmù yẹn kò tí ì sálámà tó ti sọ̀rọ̀ ìrun rẹ̀ bàjẹ́ ìrun rẹ̀ bàjẹ́ tó bá yẹ kó ti sálámà wọ́n wá sọ pé àmàtà tìlẹ kò sí tó burú nù kọ sọ̀rọ̀ torí pé gbàgbọ́ ti ẹni pé wọ́n ti kú ọ náà kí ẹbí ti ṣẹlẹ̀ nù àdéhìí lẹlẹ ẹdẹ igun àti sálámà àwọn ti kíráka méjì dípò mẹ́rin lórí ẹdẹ yìí ni tí wọ́n dẹrùn kù ní abẹ gbàgbé ọlọpàá kan ọsẹlẹ ti ṣẹlẹ̀ nù méjèèjì so anábì sì bí àwọn tàbí yòókù lè kó sóòtọ́ lọ́tọ́ ni. wọ́n ní bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ tó láwọn ọmọ pé wọn ò kí pè abẹ́ ẹ̀ tó àwọn kọ̀ọ̀há ọ̀há so wọ́n sọ̀rọ̀ wọ́n kàn wọ́n nípa ọ̀hún máa ó bẹ̀rù ó ṣe him anna wọ́n kò ní wọn tó bá so anábì wa ti dè pé o tòun máa fẹ́ pé látàrí fáwọn ẹbí wò pé òun ti tán. ànábì fi ń sọ̀rọ̀ lórí ẹ̀dẹ́ ìgò ti mọ̀ tí wọ́n dínrùn kù ní àbígbàgbé àìmọ́ ń fi òjò fún nípò ó tún òfin ànábì ti ń wo pé irun ti tán lànábì fi ń sọ̀rọ̀ tí sì pé irun kí làwọn ṣe orí wọn fi dáhùn tẹlẹ ìfẹ́ wa ó wà lórí wáyà kan ó pé bàbá kọ́ lò sọ omi ọsọ pípa àwọn ọmọ obìnrin ó fi him and ma so nítorí di eléyìí báyìí ìmáàmù tó sọ̀rọ̀ yẹn tí ó ti sálámà irun rẹ̀ bàjẹ́ wàtí irun rẹ̀ sì bàjẹ́ tí wọ́n náà bàjẹ́ ẹ̀rọ káwọn náà tó sọ pé nǹkan báyìí báyìí la ṣe fa pẹ̀lú ìjà rẹ̀ náà ló ti jẹ́ pé wọ́n kọ́kọ́ kọ́ mà kó tó máa ti gàràjé nítorí pé ẹni tí ọba kọ́ mà lọ́kàn lọ́ọ́ fi gàràgàrà lọ́bọ̀ wájú after all gbogbo àdúgbò ìtàlọ́mọdé tó wọn ìtàlọ́mọdé tó wọn olódo lẹ́nu náà bá nítorí pé nílò àwọn akọ́jú ńkọ́ ìlójú kadúdú rẹ̀ ń dìímù ẹ̀ ọ̀sán tó ń dìímù ní ọ̀jọ̀ba sọ́jà bó ti jẹ́ mẹ́rin. àwọn ẹgbẹ́ ìjọba ẹ̀rù pé ó bá tí o fi ké àwọn ah, eléyìí wọn kò sí wàhálà kò sí wàhálà ẹjọ́ tẹ́lẹ̀ kẹ tó tún máa béèrè níjọ wọn kọ síwájú Ibrahim pé kó ọmọ kọmpléètì ọ náà àríkùn sọlá. kò sí wàhálà kò sí wàhálà ìwọ ṣe dáadáa dáadáa dáadáa àmọ́ ṣe kúkúrú. سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اسمع ابو انت ما نقول اجاب السيد تبارك الله امام مالكي كما مالكي وشنت لكم قالوا دعاء الاستفتاء الله اكبر الحمد لله رب العالمين قل اقول اعوذ بالله بسم الله كنا لما كنا حديث عبد الله بن المغفر اياك والحدث إما تفكرون تقول بسم الله رب صار فاد ذلك nínú àwọn àdìsó lágbá tí kí à ń lò ní. ike kò sí a'udhu billahi bismillah kan àdáadáa rẹ̀. allahu akbar alhamdulillahi rabbil alamin naam. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka. Allah